إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمة الله وبركاته أداء مسمونه الله سبحانه وتعالى أولا الله سبحانه وتعالى أواني أولمنا أسواني على فرجين bákan náà a ṣe ìkẹ́gẹ̀ fún anábuwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam a ní ìtẹ̀síwájú nípa tíra al'umda fil ahkam eléyìí tí àfáwa olùmọ̀ olùmọ̀ nìí الشيخ عبد الغني بن عبد الواحد المقدسي الجماعي رحمه الله تعالى أنيني ìjòkó ẹlẹ́ẹ̀kẹta eléyìí tí ìjòkó àkọ́kọ́ tó kó sínú tẹ́rìjúmọ̀ bàbá náà nípa bí wọ́n ṣe lo ìṣẹ̀mí ayé wọn tí ọ̀gọ̀rọ̀ àwọn mùsùlùmí tí wọ́n sì ṣe àǹfààní tó pọ̀ lára wọn ṣáájú kí a tó tẹ̀síwájú máa lò orí ọ̀fẹ́ yìí láti bẹ̀lọ̀ fún àfáwà Sheikh Samir Bon Amin Az-Zuhairi Al-Misri tí ọlọ́wọ̀n bá lè sọ́lá tí ó jẹ́ kárí wọn pẹ́ kọ́lọ̀n kí ó bá wa dá wọn sí lórí dáadáa kọ́lọ̀n kó jẹ́ kí àlè Ummah Islam kásánfà lára ìmọ̀mọ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ tíra yìí lókà màtútọ̀ mẹ́ta náà ni wọ́n fi ṣe asùlù tíra yìí so mẹ́tẹ̀ẹ̀ta náà ni al-muhakkik samir bin amin az òun náà ni wọ́n gbára lé nínú pàkíkì wọn yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ní ọwọ́ ìbẹ̀rẹ̀ ìsáájú kí a tó wọ́n ní tíra afáwa àbújẹ́nà lọ́pùdé sí ní ká tó ka mọ̀kọ́dímọ̀ wọn ilé tí wọ́n kọ sáájú kan tó bẹ̀rẹ̀ kìtàbù tọ̀hárà tíra yìí aláǹfààní láti ka ìsinmẹ́bí tíra yìí fún wa ilé tí ọlọ́wọ̀n bá ní kí láǹfààní láti gbà lọ́wọ́ àfáwà Sheikh Imad bin Abdul Hamid hafizahullah قال شيخ عبد الله بن أحمد الطول المكي الحمد لله وحده قرأ علي صاحب هذه النسخة ما تضمنته كاملا وهو متن عمدة الأحكام المقدسي للمقدسي في مجالس تجاه الكعبة المعظمة آخرها بعد التراويح ليلة التاسع والعشرين من رمضان عام 1432 والقارئ والأخ الشيخ إمام بن عبد الحميد الجيزي وأجزته بها وبغيره وقد حصل لي سماعها وقراءتها على غير واحد من شيوخي منهم السيد صبحي البدري السامرائي شيخ بغداد وهو يرويه عن صاعقة عن الصاعقة وهو محدث العراق الشيخ عبد الكريم بن سيد عباس الأزجي الشيخ علي الحسن عن الخنفوري وهو العلامة المحدث يوسف أبو إسماعيل العزاراوي البنجابي وهو يرويه عن نذير حسين وعن غيره من مشايخهم وممن قرأت عليهم الشيخ عبد الوكيل الهاشمي عن والده عن حسين الثالوي عن نذير عن محمد إسحاق الدهلوي عن إشاء عبد العزيز عن والده إشاء ولي الله الدهلوي بسنده فصح وثبت وكتب عبد الله بن أحمد الطول وقال شيخنا عماد بن عبد الحميد الجيزي المصري فقد أجاز به الأخ الكريم الشيخ أبو أيمن المنجيري سلمه الله ووفقه ورعاه وعن عماد بن عبد الحميد الجيزي المصري غفر الله ذنوبه وستره وستر عيوبه وحسبنا الله ونعم الوكيل eléyìí ìjáza tí àfáwà ìmọ̀dà jízi tí wọ́n fún mi lórí tíra ọmọdé àká lẹ́yìn ìgbà tí mo ti kà fún wọn ní ìlú mísọ́rọ̀ ní eléyìí tí ṣe 15 Rajab ní ọdún 1441 ní ẹgbẹ́ Masjidul Jami ní ẹgbẹ́ Jami al-Azhar tó jẹ́ tó wà ní àdàrọ́sà ní Hussein ibẹ̀ ni mo ti ka tíra náà fún ọ̀nà àti ọ̀pọ̀lọpọ̀ tíra tó jẹ́ tíra hadith kọ́lọ̀ kí ó jẹ́ kí àfáà náà pẹ́ fún alátàrí dáadáa làtífà kan wà nínú ìsinmi ilé ẹ̀rì wípé arọ́wí alẹ́bí yẹ̀rùmí aníhù áza al'isnas awáàdìí alìjáza minhu asheikh abdullahi tó ẹni tí àfáwà imad aljizi tí wọ́n gba ìjáza ìlọ́wọ́ wọn abdullahi tó sheikh ahmed abdullahi tó almaski mọ́kà ni wọ́n ń gbé ara mọ́kà ni wọ́n ẹni tó lè gba ìjáàzà ìlọ́wọ́ wọn àwọn jẹ́ ara mísrọ̀ àwọ̀ àwọ̀ yí pé bóò ni wọ́n ṣe kọ̀lẹ́tì mọ́ra wọn wọ́n ṣe kọ̀lẹ́tì mọ́ra wọn ní pé àṣẹ ìgbìmọ̀dà jíjí tó jẹ́ àpáàtì ni àwọn lọ ṣe ń mọ́rọ́ bàtọ́lọ ṣe umra wọ́n láǹfààní láti ṣe ìsìbátù lẹ́kọ́ pẹ̀lú àfáwà Ahmed Tum ibẹ̀ ni ọlọ́run ti ní kí wọ́n pàdé wọ́n ka síra ìfún ọdún bidaya ila nihaya wọ́n sì fọ́ ní ìjáza náà nǹkan ayọ́ kan nínú àwọn nǹkan ta fẹ́ kọ́bẹ̀ bá fún wa lóore ọ̀fẹ́ láti lọ sí hajj tàbí láti lọ ṣe ọmọrọ ká gbìyànjú bá a bá ṣe ní kápámọ́ láti ní lẹ́kọ́ pẹ̀lú àwọn olùmọ̀ yálà wọ́n bẹ nílùú mọ́kà ni tàbí àwọn náà wá láti wá ṣe hajj láti àwọn ìlú míì kéèyàn gbìyànjú láti ní lẹ́kọ́ pẹ̀lú wọn kéèyàn sì gbìyànjú láti ṣe àǹfààní tó pọ̀ pẹ̀lú wọn torí pé eléyìí èyẹ́ ti ṣe ìbátù lẹ́kọ́ náà nìyẹn wala marra wahida wala marra wahida Sheikh Abdulwakil Al-Hashimi Al-Salafi ìgbà tí wọ́n bèèrè wọn pé àwọn àfáà àwọn ni wọ́n pàdé tán gba ìmọ̀ lọ́dọ̀ wọn wọ́n ní àwọn pàdé àfáà Ahmad Shakir ní ẹ̀ẹ̀kan péré àwọn dẹ̀ gbọ́ hadith kan látẹnu wọn hadith kan péré

ìtàn ni ká ṣe umra nìkan tàbí ká ṣe àjì nìkan gbogbo àwọn durus bákan náà àwọn àfáà tí a bá gba ìmọ̀ lẹ́nu wọn pàápàá jùlọ ní haram mọ́kí tàbí haram mọ́dá ní ká béèrè pé tí lórúkọ àwọn àfáà wọ̀nyí ká béèrè ká béèrè lórúkọ pé ẹjọ́ àfáà bá ìpínlẹ̀ lórúkọ yìí nígbà tí a wà ní hajj a lọ sí a lọ ṣàbẹ̀wò sáwọn àyè kan bàtà wa ń bọ̀ àwa kí ní mọ́sáàtì kan mọ́sáàtì yẹn ṣe ìkan àbẹ̀ tó ń ṣe halkọ̀ àwa náà jókòó tó ní mọ́síd bá ní mọ́síd yẹn àjókòó ṣùgbà bá wá parí dárúsù mo wá bèè lọ́wọ́ ẹnìkan pé àáfàá yìí ta ni àáfàá ní àáfàá ìjẹ́wò pé lẹ́yìn ọdún náà ní ìpadà rí àfáà náà mọ̀ táfà náà jáde láyé ní ìrí àfáà náà táfà náà jẹ́kí ní tó jáde láyé mọ́ lẹ́yìn ọjọ́ yẹn tó náà àfáà sí èèyàn ní ìsìláyé tẹ́ èèyàn rí àfáà yẹn ti kúrò bẹ́ẹ̀ tí mo rí wọn lórí tẹlifíṣàn mo rí wọn wájú àjò ajé mò bá ṣára tí wọ́n ń ṣe dárùkù tí mo jókòó bẹ́ẹ̀ tó tá a bá ti láǹfààní láti lọ sí ríṣílà hajj tàbí umura eléyìí náà ká ṣe kí ni o káfíkún Sheikh Muhammad Lawal Nasiruddin Albani Zaria ẹ̀ẹ̀kan náà ni mo rí wọn láyé wọ́n jókòó báyìí mo jókòó báyìí abúnásí lè jókòó báyìí àtàwọn ikwa láti Sudan àjọjọ wà ní jókòó náà abúnásí lè wá ń torí sí Sheikh Nasiruddin Albani Zaria ìyẹn Muhammad Lawal náà ń torí sí wọn sí wa ẹ̀ẹ̀kan náà ni ẹ̀ẹ̀kan tájá náà ni so wọ́n ti kó ní máa fà àti èèyàn olú níwájú àníwájú tàbí kéèyàn ti ẹ̀gbọ́n ẹnu wọn báyìí kìí torí pé adójókòó nìkan a tó jọ pé dáwọ́là káàkiri gbogbo jìwárò haram ìbọn kí eléyìí nínú àwọn àǹfààní tó máa ń kayà àfà àti èèyàn ti rí láyé tẹ́ẹ̀ bá jókòó wọ́n kọ́ síbẹ̀ tó tọ̀ àgbáyémọ̀ ní òun jókòó pẹ̀lú lágbádá ikhwa Sonaba. So, tábà ti ṣe ìrìn àjò lọ ka ilẹ̀ mímọ́ ka kájọ kálò rẹ̀ ọ̀fẹ́ rẹ̀. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ ni ibi ti wọ́n ti wá sí hajj tàbí wọ́n ṣe múra. So wọ́n láǹfààní kálukú náà ní ti ń gbé ìmọ̀ rẹ̀ káàkiri. ni. yẹ́dìkúlù máa sọ ibi yìí ilẹ̀ hammam ìmọ̀ yóò tẹ̀lé ẹni tó ní wọ betúmù ni ẹni màáyí haìtò máa yàmọ́mtú láǹfààrù ni ẹni láyàǹfààrù kàfẹ̀lì kọdúrí láìka ìlmàn ojú mi tó ní ẹ̀ gbogbo ìmọ̀ tó rí owó kéyìn oníláyé gbogbo ìmọ̀ tó wà ti lè sìyàn láǹfààní nínú sàárè kìí ṣe ìmọ̀ so ilé yìí ló ṣe tẹ̀kì ìdí tàkọ́kọ́ yẹn pé sọ gbogbo ìmọ̀ tó yóò قال المحدث رحمه الله بسم الله الرحمن الرحيم وهو حسبي قال الإمام السعيد الحافظ الفقيه الأوحد الصدر الكبير ناقد الحفاظ تقي الدين أبو محمد عبد الغني بن عبد الواحد بن علي بن سرور المقدسي أدام الله توفيقه وأيامه الحمد لله الملك الجبار الواحد القهار وأشهد لا إله إلا الله وحده لا شريك له رب السماوات والأرض وما بينهما العزيز الغفار صلى الله على نبي المصطفى المختار وآله وصحبه الأطهار وأما بعد فإن بعض إخواني سألني اختصار جملة في أحاديث الأحكام مما اتفق عليه الإمامان أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم محمد بن إسماعيل بن إبراهيم البخاري ومسلم بن الحجاج فأجبته إلى سؤاله رجاء المنفعة به وأسأل الله أن ينفعنا به ومن كتبه أو سمعه أو حفظه أو نظر فيه وأن يجعله خالصا لوجهه موجبا للفوز لديه فإنه حسبنا ونعم الوكيل الإمام السعيد الحافظ الفتي الأوحد الصدر الكبير ناقد الحفاظ تكي الدين أبو محمد gbogbo àwọn sífàtì yìí àfáàdé wọ́n kọ́ pẹ̀lú ọwọ́ wọn a wà wòye pé pé bọ́ ṣe kọ́ ìsóníwájú nínú sunnah torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn àfá àwọn kì í sábà lóyìn ara wọn pẹ̀lú àwọn alcohol tí ó ṣe ìzáàrù jàlálà àwọn nínú ìmọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà ìgbà míì àwọn olùmọ̀ sì máa dé mọ́lẹ̀ tí wọ́n kọ síbẹ̀ wọ́n kọ síbẹ̀ pé lágbájá lágbájá lágbájá ọmọ lágbájá báyìí olùkọ síra báyìí orúkọ rẹ̀ sì ní gbogbo àwọn alcohol yẹn wọ́n kọ síbẹ̀ wọ́n láǹfààní láti kó síbẹ̀ ní báàbí àkéèyàn ṣe ìzàárù ní ẹ̀mọ́ nínú ṣókè kéèyàn ṣe àfihàn ìdẹ̀ra ọlọ́run ọba subhanahu wa ta'ala ní báàbí fáàmọ́ ìrìn ní ẹ̀mọ́ tẹ̀rọ̀bíká fàhádìí eléyìí kò sí nǹkan tí ẹgbà ń kọ́ àwọn ẹni sọ́dọ̀ àwọn ọgbọ́n ẹgbà kọ̀ọ̀rọ̀ eléyìí ní abẹ́ wípé ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá nítọ́ lábá ṣe fún yàn kéèyàn tàfihàn ìdẹ̀ra náà kéèyàn sọ kò sí nǹkan tí obìnrin bẹ̀ tí kò bá ti ní àyìnpá tí ò bá ti ní àyìnpá nínú tàbí ìmọ̀ fẹ́ ṣe àfihàn pé èèyàn ní àkọ́kọ́ àfihàn èèyàn mọ̀ nǹkan tán ilé kò sí nǹkan tí obìnrin bẹ̀ àti kàtẹ́ dámọ̀ wọn fún wa عبد الواحد بن علي بن سرور المقدسي أدام الله توفيقه وأيامه ọlọ́wọ̀n bá àdíkẹ́ ọlá bá tó tàbí àkùnrà wọn pé ọlọ́wọ̀n bá àdíkẹ́ ọlá tí ó jẹ́ kí ẹ̀mí kò ń jẹ́ tí wọ́n mọ̀ fi àwọn sí tọ́lọ̀wọ̀n tí wọ́n sí ọlọ́wọ̀n bá àdíkẹ́ ọlá kó jẹ́ kó gùn lórílẹ̀ àti àwọn ọjọ́ táwọn olò alhamdulillahi mẹ́lìkì jọba wọ́n ní ọpẹ́ ni fún ọlọ́wọ̀n bá ọba tó ṣe wípé òun náà ni ọba tí ó lágbára tí kò sì sí ẹ̀sì kankan tó lè ká ọlọ́run ọba lọ́wọ́ kò lórí kankan tó bá fẹ́ ṣe òun náà ni àkọ́kọ́ òun náà ni alkọ̀gbáà ayé olóògùn kọ́r mọ̀kútẹ́lì náà bí olówín alkọ́r wà ní fọ́kíyà ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ni alkọ̀gbáà الإمام بياكي إنه سرع الاعتقاد والهداية والقهار هو القاهر على المبالغة القهار هو القاهر على المبالغة وهو القادر وقيل هو الذي يدبر خلقه على ما أراد والقهار هو الذي يدبر خلقه بما يريد الإمام البيهقي إنه سرع الاعتقاد والهداية wọ́n ní tí wọ́n máa sọ wípé alkohol wọ́n wá lórí sí bá tún mọ̀bá àlàbá wọ́n wà kọ́ọ̀dìr òun náà ni ẹni tó ní agbára wàkílà wà lẹ́bi ìlúdẹ́bìr kọ́nkọ̀ wà láàmú àrọ̀d wọ́n ní wọ́n sì sọ wípé apá kan náà àwọn olùgbọ́ sọ wípé tá ni tó sọ wípé kí ni o ó máa ń ó bá ṣe fẹ́ وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له àbá ní ajẹ́rìí àwọn jẹ́rìí pé kò sí ẹni tí ìjọsìn tọ́ sí lòdòdó àfi wa ta'ala tẹ́bá wọn tí rọ̀pọ̀lọpọ̀ àwọn sálàpù ẹ̀rì bí wọ́n ìsábà sọ wípé wà náà ṣíhádù Allah ilaha illallah wọ́n ìsọ Allah ilaha wọ́n jẹ́ kọ́yọ́ wípé kí lè ń tó jẹ́ wípé wọ́n kìí sọ wípé wà náà ṣáàdù sí pé wà á ṣáàdù ni wọ́n máa ń sọ wọ́n ni tó fà náà ní wípé ìdí nìyẹn tó jẹ́ wọ́n kìí sí sọ wípé wà náà ṣáàdù kódà jẹ́ sọ̀rọ̀ mùsùlùmí náà ni wá sọ wípé torí pé ṣàhádà wọn ìbá àyàn sọ wàlá tẹ́tíbálù nìyàbà wọn èyí sì rẹpísẹ́ǹtì èèyàn pé ẹnìkan wà ní ìsìn kò sí tẹ́tímọ́tò ṣàhádà tẹ́yìn ìwọ́n kan wá jẹ́ bẹ́ ọjọ́ lẹ́ni tí fẹ́ wá sọ pé ó fẹ́ bá sí rárá látẹ́gbàlù nìyàbà kó lò ilẹ̀ ṣàádìí náà sì yìí kálukú ìkan ọlọ́run àti jẹ́ olórogún bẹ́ẹ̀ ni kò lẹ́gbẹ̀ra ọdún samawati wal ardi wa ma baynahuma ó ọba títàpá sánmà àti tilẹ̀ àti tí ń bẹ ní àárín méjèèjì tí bẹ lọ́wọ́ rẹ̀ al ọba alágbára ọba kayakaya al ọba tẹ́wùtìyà àtẹ́tùrú wà tẹ́wùtìyà sheik raslan sheik muhammad said raslan hafidhullah àbísọ́ nínú mọ̀kọ́dímọ̀ ìpínlẹ̀ àpá àtàkà àtìrà ìlọ́dọ̀ wọn òun náà ni bàbá sheik muhammad said raslan alimitri alimunofi hafidhullah ara wọn náà ni wọ́n wà nínú àwọn fàwáyì tí ọlọ́run bá ní kí láǹfà láti dìmọ́lẹ̀ nígbàtí à ń ka síra ìní ọ̀dọ̀ wọn àwọn ní wọ́n tó lápàá látọ̀ fún wa wípé yàtọ̀ wà láàrin alimọ́fírọ̀ àti alghafur àti alghafar wọ́n ní alimọ́fírọ̀ asẹ́tìrú wàtàjáwùzù lílìdùnù ìtí ń jẹ́ alimọ́fírọ̀ wípé àforíjì òun náà ni asẹ́tìrú kéèyàn ni alimọ́fírọ̀ wọ́n ní aláfíyàjì fàrún yẹ́fìrù dùnúbà máàmà azùmọ́tí yẹ́fìrù dùnúbà máàmà azùmọ́tí pé wọ́n ọlọ́ọ̀ba òun náà ni rà fún ìtumọ̀ rà ní pé yẹ́fìrù dùnúbà máàmà azùmọ́tí ó máa ń forí ẹ̀ṣẹ̀ jíyàn kò sí bẹ́ṣẹ̀ náà sí wá lè tóbi tó bẹ́lẹ̀ bọ́ bá ti fẹ́ bọ́ rẹ̀ lẹ́tùgbà ìsìláàmù lónìí sọ́dọ̀ òní foríjì kò sì sí ẹ̀ṣẹ̀ kankan tó tóbi tó ẹbọ láyé kò sí bákan náà wọ́n ní al-Ghaffar yaghfiru dhunuba mahama kasurat òun náà ni ẹni tí máa forí ẹ̀ṣẹ̀ jíyàn bó ti wùlẹ̀ kí ẹ̀ṣẹ̀ náà kó sì kíni o wọ́n ní sallallahu ala nabiyil Mustafa kí ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó bá ṣe ìkẹ́ìgẹ̀ fún ànábíwa muhammad sallallahu alaihi wasallam ẹni tí ọlọ́run ọba ṣàfọ̀mọ́ rẹ̀ tọ́lọ́run ọba àlítọ́lá tí wọ́n ṣàlẹ́sà àbáṣẹ́kọ̀ islam hafizahullah wọ́n ni wà sallallahu khabari lafzon wa talabi ma'anan khabari yun lafzon wa talabi yun ma'anan wọ́n ni ìtumọ̀ wà sallallahu tí a sọ ń bí wípé lafzu rẹ̀ khabaru ni wàtọ́lá bí máa nà ṣùgbọ́n nínú ìtumọ̀ a ń tọrọ lọ́dọ̀ ọlọ́run bá àlejọ́lá pé kó bá ṣe àlékún ìkẹ́ àti ìjẹrẹ fún anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam wa sahbihi al-athhar wọ́n ni apáta nínú àwọn ọmọ ìyá wọ́n bí lọ́wọ́ àwọn ìyá àfáwà Abdul Ghani al-Maqdisi al wọ́n ni apákanlá àwọn ọmọ ìyá wọ́n bí ìlọ́wọ́ àwọn tí ahadith al-ahkam nípa àwọn ahadith tó ní ìpẹ̀lẹ̀kù pẹ̀lú ìdájọ́ ẹ̀sìn ní mattafaqu alayhi imaman ilé ìkí al-imam al-bukhari àti imam al-manfa'ati bihi wọ́n ni sàátù ọ̀nà àjàtúrù ìsùwàdí ìlàsùwàdí mo sì dá ìkan náà ọmọ ìyá tí wọ́n béèrè léèrè mo dá wọn lẹ́ni tó ràn kàn sheik mohamed said roslan wọ́n ni máàlì wọ́n ni ìtumọ̀ nìyẹn kéèyàn máa nǹkan tí èèyàn fi àmàrin mùsẹ̀fà nínú àwọn iṣẹ́ tẹ́yìn ò tí ìṣe tó wà níwájú máàlì àmàlì wọ́n sọ pé máàlì ìtìkàlì wọ́n ní máàlì àmàlì pẹ̀lú pé èyàn ò mọ̀ ṣiṣẹ́ láti àtìbù nǹkan tẹ́yìn ní ní ọkàn tẹ́yìn fẹ́ àtìbù yẹn lọ́la الله أن ينفعنا به

ilé ìjúwe pé àwọn olùmọ̀ ẹ̀sùn wọ́n máa ń ní àánú púpọ̀ lórí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹ̀sùn wọ́n ayẹ jẹ́ aláwọ̀ ọkọ̀ ní sọ́lú níwájú yìí wọ́n ní kọ́lọ̀ ó ṣe ní ìtorí ti ẹ̀nìkan mú ti bá lè fọ́ọ́sí làdẹ́ yìí kọ́lọ̀ọ̀bá àlítọ́lá kó ṣe ní in lórí fa ìdánwò àṣìbúnà torípé ọlọ́ọ̀bá òun nìkan lọ́ba tá agbára ó sì ti tó wa fàní ìmọ̀lúwàkí mọ́ndàlá ọlọ́run ọba tó tó gbára lé o eléyìí onímọ̀kọ́dímà ráńpẹ́ tí alìmáàmù àjọ̀dẹ́ni alìlọ́pìlì sí tí wọ́n kọ síwájú tó jẹ́ ọ̀rọ̀ àkọ́sọ ní kan tó wọnú àtírà náà wọ́n ṣe ìṣirọ́ ipé ogbà àdí ìsáwọn ohun wa nínú tírà yìí ó gbúdọ̀ jẹ́ mọ̀tàfàkọ̀ àlé ní ṣe ìkọ́ọ̀lù tí wọ́n panu pọ̀ pẹ̀lú àfáà muslim tí wọ́n gbé jáde wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n yapa ìṣirọ́tù láwọn àyè kọ̀ọ̀kan pé pé ìgbà míì wọ́n mú hadith wá tó jẹ́ wípé kìí ṣe mọ́ Bukhari àti muslim ní wọ́n panu pọ̀ gbé jáde yálà wọ́n lè mú wá ń gbà jẹ́ pé mọ́ Bukhari nìkan tí wọ́n mú muslim ò ní gbà wá ìgbà míì tí wà tí wọ́n ṣe pa sí ilé ìtàṣọ ìtúwó tí jẹ́ wípé àtọ̀lẹ́gbọ́ muslim nìkan ni wọ́n ti gbà wá tí wọ́n Bukhari ò ní sínú àwọn tí ó gba ọ̀rọ̀ ìwà tó túnmọ̀ sí wípé wọ́n ṣe khuruj anil ishtirat tí wọ́n ṣe tàjùkú tó bẹ̀rẹ̀ إنما الأعمال بالنية وفي رواية بالنجات وإنما لكل مرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى من هاجر إليه آه وبرأ أرأي pẹ̀lú wíwọlé pẹ̀lú hadithi àfáwà Umar bin Khattab ilé tí ó gbajúmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n fi máa ń bẹ̀rẹ̀ síra wọn al-Imam al-Bukhari inú Sahih Bukhari tíra yìí náà ni hadithi náà ni hadithi àkọ́kọ́ tí wọ́n fi wọnú tíra wọn tán fi bẹ̀rẹ̀ tíra hadith náà ni hadith àkọ́kọ́ àwọn olùmọ̀ wọ́n ní kí ló fà á tó fi jẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ hadith náà ni wọ́n ti máa bẹ̀rẹ̀ tíra wọn wọ́n ní ìkan tó fà á ní wípé yóò máa jẹ́ wípé wọ́n tún rárá wọn létí wípé gbogbo ṣẹ́ tí wọ́n bá máa ṣe pátá kó ní ìkan ṣe pọ̀ pẹ̀lú àníyàn torí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala eléyìí ló fà sí àwọn olùmọ̀ wọ́n bá kọ síra hadith òun náà ni wọ́n fi máa ń bẹ̀rẹ̀ òun ni ó kọ́kọ́ fi wọlé ẹ̀rí pé oníkìtàbù sọ̀hárà ó mú hadith mọ́ ọdún kàtọ́bù kí ni nǹkan tó ní ìkàṣẹ pẹ̀lú sọ̀hárà nínú hadith kò sí kò sí nǹkan tó ní ìkàṣẹ pẹ̀lú sọ̀hárà nínú tàkàí kò sí tó kò sọ̀rọ̀ aṣìlù ni nínú àwọn òṣùlù ẹ̀sìn wa tó ṣe wípé ó ní ìpìlẹ̀ gbogbo tọ́fẹ́ máa sọ́nù tíra yìí gbogbo sẹ́kìn ẹ̀ bá ti ṣe tí ò bá ti sí lábẹ́ kọ́nà lọ́hùn ọ̀kọ́lá rọ̀sùn ìfẹ́yẹ̀ òyí sọmọ̀ kankan bákan náà tí ò bá ti ní ìkìláàs pé nínú fẹ́yẹ̀ sàǹfààní tí ìkìláàsì wà nínú iṣẹ́ tó tẹ́ torí tọ́lọ́run tí ó sì ń ta bá à ń bẹ̀ tó fi tẹ̀lé súnà àbẹ́ni sọ́lá sọ́lá ọlọ́run nígbà tí mo ta bá àbá wà ń bẹ̀ tó fi kọ́ṣà àbẹ́ni sọ́lá sọ́lá tó fi tẹ̀lé àlàyé tábẹ́ni sọ́lá a mọ̀ ṣe ìsìnkú púpọ̀ pẹ̀lú tíra fáwà Salim al-Ghazali hafizahullahu àwọn ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n yọ bí one word answer one word one word one word ẹyọkọ̀kan ẹyọkọ̀kan wàfí kádá wàfí kádá wàfí kádá sọ́dá tí ó lè fún wa ní orí ọ̀fẹ́ láti mọ́ de àwọn fàwá ìjẹ́ láti mọ́ láti mọ́ ìdí mọ́lẹ̀ wọ́n látọ̀dọ̀ Umar ibn Khattab radiyallahu anhu tí ọlọ́run bá lè fẹ́ láti ọba ayọ́nú sí Umar ibn Khattab wọ́n ni wàtáàlì khulafa'il muslimin wa amirul mu'minin wọ́n lò náà ni nọ́mbà 2 tó jẹ́ khalifa àwa mùsùlùmí òun náà sì ni amirul mu'minin abu hafs kúníyà umar ibn khattab òun náà ni abu hafs abu hafs nínú àwọn orúkọ tí àwọn lárúbáwá tí wọ́n pè kìnìún òun ni abu hafs kìnìún ó ní orúkọ tó lé ní 300 fún àlárúbáwá kìíní ó ní jẹ́ àbú hafs láì kìíní ní jẹ́bẹ̀ asad kìíní ní jẹ́bẹ̀ kọ́sùwárọ̀ kìíní ní jẹ́bẹ̀ dàjọ́ fírù kìíní ní jẹ́bẹ̀ àtàwọn orúkọ tó pọ̀ bẹ́ẹ̀ lọ almost 300 lórúkọ tí kìíní ń jẹ́ lọ́dọ̀ àwọn lárúbáwá sójú orúkọ tí kìíní ń jẹ́ abu hafs abá máa ń pè kìnìún Abu Hafs kìnìún a máa ń pè Abu Hafs Umar bin Khattab Umar ọmọ Khattab bin Nawfal bin Nufayl ọmọ Nufayl bin Abdul Uzza ọmọ Abdul Uzza bin Rabah bin Abdullah bin Qurt bin Razah bin Adi bin Qab bin Lu'ay bin Ghalib bin Fihr al-Adawi al-Qurashi radiyallahu kana min ashrafi Quraysh wọ́n ní ó jẹ́ ìkan nínú àwọn àbí ní inú ìran Quraysh yẹlpẹ́kì nasabuhu ma'a rasulillahi fi Qa'b bin Lu'ay wọ́n ní Umar àtànábì wọ́n papọ̀ nínú ìran àpapọ̀ lọ́dọ̀ Qa'b bin Lu'ay aslama bi Makkah ó Islam ní ìlú fi sanatul khamisa min al-ba'sa ní ọdún karùn-ún tí ó jẹ́ ànábì sallallahu alaihi wasallam dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ wàkílà sáàdìsà wọ́n sọ wípé wàkílà sáàdìsà wọ́n sọ wípé ọdún kẹfà ni apákanú àwọn muwarrikhun wọ́n sọ pé ọdún kẹfà ni ọláàdàmà rasúlọ́láhì sallallahu alaihi wa alihi wasallam safaran wa wọ́n ní Umar bin Khattab radiyallahu anhu wọ́n ní ó wà pẹ̀lú ànábì gbogbo tó bá wà ní orírin àjò wà hádọ́rọ̀ àtìgbà tí bá ń bẹ́lé wà áhà Rasulullahi sallallahu alaihi wasallam bainahu wa bain Abi Bakr Siddiq ànábì sallallahu alaihi wasallam ó ṣe mọ̀ áhọ́ pẹ̀lú òun àti àfáwà Abubakar ó فكان وزيري فكان وزيري صدقي لرسول صلى الله عليه وسلم àmẹ́jẹ́jì amúgbálẹ́gbẹ̀ẹ́ òdodo ni wọ́n jẹ́ fún anẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam وكان يقول فيهما anẹ́dù sallallahu alaihi wasallam mọ́ sọ fún àwọn méjèèjì wípé hádá ní as-sam'u wal-basar anẹ́dù mọ́ anábì sọ wípé ààrá ní àtàmúrò wàlbàfọ̀ àwọn méjèèjì ẹnìkan ni sàmúrò ẹnìkan ni àlbàfọ̀ ẹnìkan ni ìgbọ́ràn ẹnìkan ni ìríran anábì mọ́ ń pe àfáàwà Abubakar àti àfáàwà Umar mọ́ ń kó ẹ̀bẹ̀ torí pé kí ni wọ́n ní wọ́n ní gbogbo ogun tánàbí sọ́là sọ́là ń já pátá gbogbo ẹ̀ ní àfáwà umar ò ní wọ́n jẹ́rìí ilá sáfàrà al-hijra ṣùgbọ́n àfáwà umar kò sí níbẹ̀ nígbàtí ànábì àti àfáwà abubakar tí wọ́n jáde ní ìlú maka tí wọ́n ń ṣe ìrìn àjò lọ sí ìlú madina àwọn méjì yẹn náà ni wọ́n ń bẹ nínú gáà annabi sallallahu alaihi wa sallam àti àfáwà àbúgbàtà umar òsìnà wọn so lẹ́yìn ìrìn àjò ẹyọ kan yìí ilé ìtókù gbogbo ẹ̀rí àfáwà umar òní wọ́n jẹ́rì wọ́n ni ẹni fìlà pàtà bá dá sí jí radiyallahu anhu ni àfáwà umar makhatab àwọn ni wọ́n jẹ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ látọ̀dà fáwọn Abubakar kọ̀kọ́ ọmọ bí i àkẹ́rù kí yá ní bàdà wọ́n ní àfá àwọn Umar ọmọ kọ̀tọ́ ó dúró dáadáa lẹ́yìn ìgbà tí àfá Abubakar tí ó lọ tán ó dẹ̀ ṣe àlámọ̀ rí àlùmọ̀ yìí ó sí lọ́tún ní ti dáadáa ọ̀tábàkù alátẹ̀sùmíyàtì yìí bẹ́ẹ̀nà ìhàkì wal bátil bí ìsìláàmù torí pé ìsìláàmù àfọ́ àbúbákìrì olólọ́wọ́ bá subhanahu wa ta'ala olólùn sábàbí láti fòpinya sí irọ́ àti òdodo haythu kana ìsìláàmù ní ìzáni torí pé ìsìláàmù rẹ̀ ọlọ́wọ́ bá àlìkọ́lá ó fi bu ìkún ففي صحيح البخاري إنه سرع طاعة إمام البخاري عن عبد الله بن مسعود أتدع عبد الله بن مسعود رضي الله عنه قال القبعة عليه قال وصحيح ما زلنا عزة منذ أسلم عمر وني عفا عبد الله بن مسعود صحيح أعبو آية لن تيوي láti gbà tí àfáwà Umar tó ti gba Islam wọ́n láwọn fàbọ́ ìlú jama wọ́n mọ̀nàtí wọ́n ti pọ̀ àláha wà àgláha wà àfùdọ́lù ha èyí tó lájú náà wọ́n láì èyí tó lóore jù náà wọ́n láì èyí tó wọ́n jù tí ó sì fowó rà nínú àwọn láì anna rasulallah sallallahu alayhi wa sallam basharahu bil kalima allah akbar èyí tó umar anábì sallallahu alaihi wa sallam anábì fún wọn ní òdòdó pé ọmọ àlìjẹ́gbẹ̀ ni wọn ẹ̀rí nǹkan àwọn tí wọ́n ti gba sàtíkẹ́tà àlìjẹ́gbẹ̀ káwọn tó ṣe kínú wọn tó kú láyé àbẹ́láwọn bá subhanahu wa واستشهد رضي الله عنه في مسجد رسول الله فجرا ولعطاوى عمر بن الخطاب wọ́n ṣe kò ń gẹ́ ikú wọn pẹ̀lú ṣàhádà wọ́n kúkú ṣàyídí ní alifájà yìí ní sófì ní máa sùn bá ní wọ́n kí lọ́wọ́ lọ́jọ́ náà hayi tó tọ́ ánìhún abu lu'ata al-majusi la'anahu Allah wọ́n ni abu lu'ata al-majusi ológun wọn ní ọkọ̀ ọlọ́run bá alìkọ́lá tó máa parí ibi dandan ọlọ́run bá alìkọ́lá ọlọ́run bá parí rẹ̀ lórí abúlúlú àmọ̀jú sí wàhúwọ́ ìsọ́lì lẹ́ni tó ń kírun lọ́wọ́ wàkọ̀dì kábàrà ní sọ láti fàjọ wọ́n ní àwọn àwọn ọmọ wọ́n ti ṣe takbiratul ihram ní àdìbà ìbàkínà ní zulhijjá ní 26 oṣù zulhijjá tí ṣe oṣù hajj sanata salatin wa ishirina min al-hijra ní ọdún kẹtàlé ní ogún ní ìjírọ̀ nàbíwa muhammad sallallahu alaihi wa alihi wasallam ودفن مع صاحبيه النبي صلى الله عليه وسلم أبي بكر رضي الله عنه في حجرة عائشة رضي الله عنها ولي وصوتي أجباء àwọn àyò wọn méjèèjì wọ́n tí wọ́n tí nínú ẹgbẹ́ Ànábì sallallahu alaihi wasallam àti àfáwà Abubakri radiyallahu anhuma wa ani sahabati ajma'in a ìyẹn nínú yàrá ìyàwó Aisha radiyallahu عنها فلان قبع ينسوا فكانت خلافته عشر سنين وستة عشر وأياما wọ́n ní gbogbo ọdún tí a fa wa Umar ọmọ Khattab tí wọ́n fi jẹ́ aláṣẹ tí wọ́n fi di khilafa Islam mú ọdún jẹ́ ọdún mẹ́wàá àti oṣù mẹ́fà àti ọjọ́ péréte kí Ọba subhanahu wa ta'ala kí ó bá ṣe àlékún ìkẹ́ ìgẹ̀rẹ̀ fún àwọn sàhábà Ànábì sallallahu alaihi wasallam torí wípé omi wọn kọ́ ni wọ́n fi rin igi Islam ẹ̀jẹ̀ wọn ni wọ́n fi rin igi Islam tí wọ́n lọ́lá lọ́yè ẹ̀jẹ̀ wọn ò ní wọ́n fi rin àwọn ni wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu ànábíwá Muhammad sallallahu alaihi wasallam a ní ìgbàtánàbí sallallahu alaihi ṣe khutbah lọ́wọ́ wọ́n ni innamal a'malu bin niyyah إنما الأعمال بالنية إنما تفيد الحصر wani anábi sallallahu alaihi wasallam sọ wípé dájúdájú gbogbo iṣẹ́ yóò máa bẹ pẹ̀lú àníyàn àníyà al'azmu ala al-ibada taqarruban ila Allah àníyàtú al'uwa iya al'azmu ala al-ibadati taqarruban ila Allah wọ́n ní ìṣe jẹ́ àníyàn òun náà ni al-azmu ìpinnu alàlẹ̀ ìbáadà lórí pé èèyàn fẹ́ ṣèjọsìn taqarruban ila Allah pẹ̀lú àníyàn pé èèyàn fẹ́ fi súnmọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala wa fi riwayatin ní jámù àwọn olùmọ̀ wọ́n ṣe àtútúnu tó pọ̀ nípa wípé kí ló dé tí ó fi jẹ́ al'amalu bin niyyat kí ló tó jẹ́ al'amalu bin niyyat wọ́n ní tó fà ní wípé tàà bá sọ wípé innamal wọ́n ní gbogbo iṣẹ́ lápapọ̀ àníyàn yìí lọ́kàn kálukú náà ló wà fàyẹ̀síhù jámùhà bí nìyà àníyàn ti rí kásọ̀ sí tẹ̀ àníyàn tẹ̀ ilẹ̀kùn tẹ̀lò ní gbogbo bá ṣe wà pàṣẹ tó pèsè tẹ̀ àníyàn wa lórí àwọn àlàámọ̀ rí kọ̀ọ̀kan ó síra wọn so ni ní riyad kátù bẹ́ẹ̀ pé àmọ́ bí riyad àwọn iṣẹ́ wọ́n mọ̀ wà pẹ̀lú àníyàn wọn ló lọ bẹ́ẹ̀ tá a bá ìsọ pé àmọ́ bí níjà wọ́n ní ó lọ bẹ́ẹ̀ torí wípé àmọ́ mọ̀tẹ́lifà iṣẹ́ ó pọ̀ ó sì yàtọ̀ síra wọn so fàyẹ̀sí fún jámù rà ó lálàáfíà tàbá ní jámù torí pé iṣẹ́ pọ̀ ìrun iṣẹ́ ni ààwẹ̀ iṣẹ́ ni sàká iṣẹ́ ni jihad iṣẹ́ ni gbogbo àwọn iṣẹ́ ẹ̀sìn pátápátá alal afrod ẹni tó jẹ́ tó pọ̀ so fire sẹ́fù jamu ha lọ́sì mú wá ní àmàlù tọ̀ ètò wá lórí àmàlù dì ní yàǹkọ́ tó ń jẹ́ mú pọ́dù wọ́n ní fáyẹ sẹ́fù dáàlìkà àìdán wọ́n ní yẹn náà ó wọlé kò sí nǹkan tó burú ń bẹ̀ nítorí wípé gbogbo àníyàn tí ń bẹ lẹ́ẹ̀ni gbogbo ayẹ pátápátá mahalu ha wá hílù àwọn ìkọlù fatahada ọkàn náà ni ó di ẹyọ kan tá a bá mú wá ní pé ìnàmà àmàlù bí níyà mufrod ìnàmà àmàlù bí níyà dámù jámù nípa wípé indikáàdìkú ti sọ́kàn pọ́ ó yàtọ̀ síra wọn nípa wípé mahaluha alkọlì ilé àníyàn náà níbo òun náà ní bó ti wá wà yẹn bá níyàn ti wá wà ọkàn náà ní mọ́ wà síta wọ́n ní wàtàlá fúrú ní á dídá kéèyàn ó pe àníyàn síta báyìí wọ́n ní dídá àwọn nígbà ó dáadáa tábá fẹ́ sí áì tàbá fẹ́ sí umra ibá mọ́ sọ wípé aláhùnmọ̀ làbẹ́ ka hajjani wà umra ní ọlọ́run ajẹ́kùnlẹ̀ fún ìpín umra àdìgbà yìí èyí tá àrùn tàyẹ ń èyí tá a sọ tẹ́lbíyà ní nígbà tàbátàdé abẹ́ kí wọ́n wá sí Allahu Akbar tẹ́wọ̀n tí a bá gbádùn ààrẹ sọ sínú ààrùn sókè náà a sọ síta alàlẹ́ àkọọ̀lù ní tí ara wa ó mọ̀ gbọ́ alàlẹ́ àkọọ̀lù so tó túnmọ̀ sí wípé kò sí ìsìsìláwò kankan fún àníyàn wípé ibìkan láti wí sókè ibìkan láti ló wà láti wí sókè pátá ó ti ti ta fún ìyàpá àpọ̀ tí wọ́n fẹ́ ká ṣe pápá bùsùn ẹ̀kún so nítorí náà mahalluha alkọlù wà ìlànà àlèkùnlè mú ìmọ̀ náwà gbogbo tí kálukú bá ti dà láníyàn tó ti sọ́kàn àìmọ̀ ọkọ̀lù tí kálukú bá ti wà lá tó ti dà láníyàn rẹ̀ òun náà ni láádá tí ó gbà òun ni ó ṣe gbèdéke láádá tí ó gbà lórí àníyàn tí ó bá ní lẹ́nu àmọ̀kánà ti jìrọ́tù hú ila Allahi wa rasulihi

ó pa ànábì sọ́lá àlọ́sọ́lá láṣẹ tó kó sí ìrìn àjò láti mọ́kà lọ sí ìlú Madina tó sí ìrìn àjò nítorí ẹ̀ tó ń tọ́ sí ti tẹ̀lé àṣẹ ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam ní ti tàníyàn àti àdìsọ́kàn fa hijratuhu ila Allah yóò máa dá ìdájọ́ ìrìn àjò rẹ̀ yóò máa dá lórí tọ́lọ́wọ́ àti ti ànábì sallallahu alayhi wa sallam ọmọ káàna ti jùrọ́ tó ila dunya yusibuha ẹnikẹ́ni tó bá ṣèrìn àjò ń torí ayé àwìmọ̀rá àti yatazawwajuha àbó ṣèrìn àjò nítorí obìnrin kan yatazawwajuha ó sì ṣekú ìfẹ́ fa ìjùrọ́ tó ila ma hajara ilayhi ìrìn àjò rẹ̀ yóò máa dá lórí nǹkan tó bá ti torí rẹ̀ ṣe ìrìn lé lórí pípọ̀ muhajir bintu qais kíṣọ́tù muhajir bintu qais wọ́n arákùnrin kan wọ́n ní ó fẹ́ obìnrin kan ó wá wá mọ́ta àwọn olùgbóbìnrin rẹ̀ ó ti lọ sí hijira ó wá orí obìnrin ó náà wá ṣe lọ sí wà sí òun àgbà olùkọ́ ìta ó ti lọ mọ̀dínà oná tó já lọ mọ̀dínà òun náà bá gbé ó bá ti gbọ́n bá ti agbọ̀n òun náà bá gba ìlú mọ̀dínà lọ nígbà tó lórí mọ̀dínà ó rí olùkọ́ níbẹ̀ ó sì fẹ́ orí fẹ́ wọ́n ní kíso yìí kíso tó sọ̀fẹ́ ìtàn tó lálàáfíà ní ìtàn yìí lálàáfíà walakin laysa lahu alaqa bi wurudi hadha al-hadith ṣùgbọ́n kíso yìí láìsàlá àlàkọ̀ ìwòrò dẹ̀ hajjẹ̀ hajjẹ̀ kò síbì kankan tí wọ́n sọ ipé torí ìtàn yìí ni ànábì ti sọ hadithi kò sí ṣùgbọ́n káfẹ́ lọ mọ́ àdíṣù nínú mọ́lá mọ́ lùdì ní àti lọ́rùn ilé kò sẹ́rì kankan fún atan am àti rẹ̀ kankan tó sọ wípé nítorí ìtàn ọkùnrin yìí òun ni sábàbù burú àdíṣì kò síbi kankan sí àtìríkà bẹ́ẹ̀ ilé òun náà ni èyí tó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ adínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n tẹ̀lé sínú nǹkan wọ̀nyí tí wọ́n sọ wípé ìtàn yìí torí rẹ̀ ni ànábì sọ́lá sọ́lá ń fi sọ hadithi ìmọ̀mọ́ àmọ́lù bí nìyà ilé ìtó tẹ̀wọ̀n jù òun náà lè pé ìtàn yìí kò ní àlàáfọ̀ kankan pẹ̀lú hadithi ìmọ̀mọ́ àmọ́lù bí nìyà àfáwà ikú jẹ̀kí ìpìlẹ̀ rẹ̀ yìí rahimahullah inú síra wọn ihkamul ahkam tí wọ́n fi ṣẹ́rù síra Umdatul Ahkam wọ́n ní tàbá sọ ipé hijira márùn-ún hijira alákọ̀ọ́kọ́ min Makkata ila al-Habasha hijira láàkọ́kọ́ rẹ̀ fáwọn tàbí ṣe wọ́n ṣe hijira láti Makkah lọ sí ìlú Abisinia ní Ethiopia ẹlẹ́ẹ̀kejì ní mọ́kàtà ilẹ̀ Madina wọ́n ní láti ìlú mọ́kà lọ sí ìlú Madina ẹlẹ́ẹ̀kẹta hijiratul qabail ila nabi sallallahu alayhi wa sallam li ta'alim shara'i ad-din wọ́n ní jíra ẹlẹ́kẹta òun náà ní jíra tí àwọn ikọ̀ àwọn tí wọ́n ṣe wá sí ọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam láti wá kọ́ nípa àlámọ̀rí ẹ̀sìn Islam bákan náà ẹlẹ́ẹ̀kẹrin hijratu man aslama min ahli Makkah li ya'ti ar-rasul wọ́n ni summa yarju ila Makkah wọ́n ni hijira tí àwọn àwọn tó gba Islam náà ara mọ́ká tí wọ́n ṣe wọ́n láti wá sọ́dọ̀ àdẹ́bí sọ́lá sọ́nà nínú Mọ̀dínà súnmọ́ yẹ́rìyẹ́rún ilẹ̀ mọ́ká lẹ́yìn náà wọ́n tún padà sí ìlú mọ́ká àwọn òwúlẹ̀ ìgbé Mọ̀dínà tí wọ́n mọ́ká ni wọ́n gbé wọ́n ṣe jẹ́ lọ pẹ̀lú ká fi ẹ̀ṣẹ̀ sílẹ̀ ìtọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tó bá kọ̀ fún wa ká mọ́ ṣe ká jìnà sí òun náà ni ìjìra ilẹ̀ karùn-ún kọ́lá sọ́yìn zubda àfáwà Salim al tí wọ́n kọ tírà zubdatul afham wọ́n ni qawluhu wa ay fa hijratuhu ila Allahi wa pé gbọ́dọ̀ tí anábì sallallahu alaihi wasallam sọ wípé ìrìn àjò rẹ̀ yóò máa dá lórí ti ọlọ́run àti anábì sallallahu alaihi wasallam wa rasulihi ayé Muhammad wal murad an yuhajira ilayhi fi hayatihi wọ́n ní tí wọ́n bà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní pé kí ni òkèèyàn ṣe linasrihi wa tawqirihi wa ta'allum minhu kí o ń tọ̀hún kó lè bá wà pẹ̀lú ànábì nípa ríran iṣẹ́ ìsìn ọlọ́run ọba lọ́wọ́ bákan náà àti ìmọ̀ bàbára ànábì sallallahu alaihi wasallam wa ta'allum minhu bákan náà láti lọ kẹ́kọ̀ọ́ nípa ìsìn lọ́dọ̀ rẹ̀ wa sunna wa amma al báàdà wà fàájì yìí ṣùgbọ́n ìjírá lẹ́yìn pàtàkì sọ́là sọ́là tó papòdà tán an yóò ha jìrọ ilẹ̀ àti báyìí òun náà ni kéèyàn ó ṣe ìjírá lọ sọ́dọ̀ àwọn sàábí ànáni sọ́là lọ sọ́là wà òǹtọ̀ ifatul mansura àwọn sì ní ikọ̀ tí wọ́n yege tí wọ́n ṣàṣeyọrí wà nítorítọ́tù nájíyà òun náà ni àwọn ikọ̀ tí wọ́n là òun náà ni àwọn ahlus sunnati wal jama'a

garibi hadisu farji garibi tó fi ṣe mutawatir pápá àbọ̀sílẹ̀ kuma ilé ìfẹ́ sọ̀tẹ̀lẹ̀ náà ti gbogbo hadisu fi ṣe mutawatir so ilé ibi tí a ti dúró ní pẹ̀lú ọgbọ̀n ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó gbà ní ìjọsìn lọ́wọ́ wa tó sì dára sí ju ìjọkó tí ó ń bọ̀ lọ أقول قولي هذا أستغفر الله لي ولكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته